olólùfẹ́ mi gẹ́gẹ́ mo ṣe ń sọ fún yín lẹ́ẹ̀kan mo sọ pé àlejò tí mo gbé wá mi ò gbé ẹ̀ṣà wa o àlejò pàtàkì ni mo gbé wá fún yín lórí ètò lọ́sẹ̀ yìí orúkọ wọn sì ń jẹ́ arábìnrin Abíọ́lá Àgbáláyà ṣé mo gbà á Àgbáláyà ẹ bá mi kí àwọn ará ilé. ẹ kú jókòó ẹ̀yin ará ilé mo kí wa pé lágbára Ọlọ́run gbogbo aláwọ̀ jèrè àmì àṣẹ Ìdùmàrè tó ohun tí a ó fẹ́ jọ yànnàná ẹ̀ lórí ètò lọ́sẹ̀ yìí ó mà dá lórí àwọn ọmọ tàbádẹ̀ wàá wò á rí pé láti nǹkan bíi ọ̀sẹ̀ kan sí méjì sẹ́yìn nísìnyí ni a ti bẹ̀rẹ̀ sí ní ṣe ayẹyẹ àwọn ọmọ ní àgbáyé wọ́n pẹ́ jùlọ lórílẹ̀‐èdè nàìjíríà a dẹ̀ rí wípé àjọ UNESCO gan pàápàá wọ́n fọwọ́ sí i wípé kí a máa ṣe kí ni ojú ìwòye tiyín nípa ṣíṣe àwọn ayẹyẹ yìí àti ìhà tí ó yẹ kí àwọn òbí gan kọ sí i. ẹ ṣe àtọkùn Um, ohun tó dára púpọ̀ ni ayẹyẹ àwọn ọmọdé tá à ń ṣe nítorí pé ó ń fi ó ń fi hàn pé a ka àwọn ọmọdé yìí sí hmm. torí ọmọ ṣe pàtàkì ní bóyá nídìílé ni nílé ìwé ni láàárín ẹbí ni ọmọ ṣe pàtàkì a ó rí i pé ìpéjọpọ̀ tàbí ìbáṣepọ̀ tí kò bá sí ọmọ lọ́pọ̀lọpọ̀ ìgbà ayọ̀ kì í sí níbẹ̀ hmm. ó túmọ̀ sí wípé ọmọ jẹ́ ayọ̀ ní ibikíbi tí wọ́n bá wà àwọn ọmọ wa ní ẹ̀yìn wa hmm. ó tọ́ ká máa fi ẹ̀kọ́ lọ́dún tá a fi sílẹ̀ yìí náà ó da ìjọba gbìyànjú ká fi àsìkò sílẹ̀ fún wọn láti gbóríyìn fún wọn láti sọ pé a mọ rírì wọn gẹ́gẹ́ bí ọmọ bóyá láàárín ẹbí ni tàbí nínú ilé ẹ̀kọ́ ni tàbí ní gbogbo ibikíbi tá a bá ti ń rí ọmọ ó tọ́ ó yẹ láti gbóríyìn fún wọn. ohun mìíràn ni wípé bá a ṣe pé ọjọ́ tí a fi sílẹ̀ May twenty seven ní àyájọ́ àwọn ọmọdé ó yẹ kí àwọn ìjọba wa gbìyànjú láti máa fún àwọn òbí náà ní ìsinmi ní ọjọ́ ní ọjọ́ tí à ń wí torí wípé àwọn ọmọ nìkan wọn ò lè dá ayẹyẹ yìí ṣe kò ṣeé ṣe hmm. ó yẹ kí àwọn òbí wa náà wà lọ́dọ̀ àwọn ọmọ kọ́ ọmọ bọ́n ṣe máa gbé wọn jáde bóyá ó níbi tó yẹ kán bẹ̀ wò bóyá ó níbi tó yẹ kán gbé wọn lọ tàbí láti ẹ̀ ti múnú wọn dùn láti jẹ́ kó rí pé àwa òbí gẹ́gẹ́ bí òbí àwa náà mọ rírì àwọn ọmọdé yìí hmm. ó ṣe pàtàkì púpọ̀ èmi kàn mú wá bí àbá ni ṣùgbọ́n ohun tó máa dára ni káwọn ìjọba wa kọ́ fún àwọn òbí náà ní ọjọ́ ìsinmi kọ́ máa sinmi ní ọjọ́ yìí kọ́ lè wà pẹ̀lú àwọn ọmọ wọn láti mọ rírì wọn láti fi ẹ̀mí ìmoore hàn pé gẹ́gẹ́ bí ọmọ nínú ilé yìí a mọ rírì ẹ nǹkan tí èmi rí sí nìyẹn tí mo rí pé ó dára púpọ̀ láti máa ṣe hmm. láti máa ṣayẹyẹ àwọn ọmọ wa. ẹ ṣe púpọ̀ wọ́n ní nǹkan tó dára ni láti máa yí àwọn ọmọ wa sí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ayẹyẹ ló wà lórílẹ̀‐èdè nàìjíríà inú wa sì dùn lọ́pọ̀lọpọ̀ nítorí wípé àwọn kan wọ̀nyẹn ó ṣe pàtàkì inú àwọn gan máa ń dùn wọ́n máa ń wọ̀nà fúnrú àwọn ọjọ́ báyìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni àwọn iléèwé dẹ̀ máa ń gbé ṣe àbẹ́kọ̀ bí àwọn kílẹ̀ rò pé àwọn iléèwé ti gbé ṣe kọjá láti lè fi ìmóríyá hàn fún àwọn ọmọ yìí pé àmọrírì yín o appreciate yín o kí làwọn kan tẹ̀ ti gbé ṣe kọjá. ẹ ṣe gẹ́gẹ́ bí iléèwé tiwa àwa máa ń fi ọjọ́ yìí sílẹ̀ láti gbé àwọn ọmọ wa jáde bóyá bí irú amusement park ibi táwọn ọmọ ti lè ṣe oríṣiríṣi eré ìdárayá àwọn ọmọ wa náà tún máa ń lọ yan bóyá ní àwọn stadium àbí nǹkan a máa ń káwọn kan lọ láti lọ yan gẹ́gẹ́ bí ìmọrírì orílẹ̀-èdè wọn à ń hmm. kọ́ wọn láti kéékèèké láti mọ̀ pé ó yẹ ká mọ rírì orílẹ̀-èdè tá a ti wá. Hmm. a dẹ̀ ní oríṣiríṣi ọ̀kan ọ̀jọ̀kan bíi eré ìdíje láàárín àwọn ọmọ bóyá láti ní ìwé ni tàbí nípa ti ọpọlọ tàbí kẹ̀ bóyá ìwọ̀n ìfẹsẹ̀wọnsẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oríṣiríṣi àwọn ayẹyẹ báyìí ni a máa ń ṣe gẹ́gẹ́ bí ilé ìwé láti múnú àwọn ọmọ ìdùn yàtọ̀ at least for that very day kọ́ tiẹ̀ mú ọkàn kúrò ní pé gbogbo nǹkan kọ́ ni ká kọ́ sílẹ̀ hmm. a tún lè mú nǹkan míì wá láti múnú wọn dùn Hmm. bí ayẹyẹ oríṣiríṣi bí eré oríṣiríṣi tá a lè fi fi wọ́n sí tán lè ṣe láti múnú wọn dùn pé òní o ọjọ́ ẹ̀yin ìwé ni a dẹ̀ gbúdọ̀ múnú yín dùn. Hmm. ẹ ṣe púpọ̀ púpọ̀ a tilẹ̀ rí àpẹẹrẹ àwọn ilé ìwé yín lọ́lọ́kan òjọ̀kan tó jẹ́ wípé aṣọ aláràǹbarà ni wọ́n wọ̀ lọ́kàn òjọ̀kan wọ́n ní kọ́lọ̀ ní kọ́lọ̀ dé ní pé kó ní kálukú máa yan inú wọn máa dùn inú wa sì dùn lọ́pọ̀lọpọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn iléèwé náà ni wọ́n ń ṣerú àwọn ayẹyẹ báyìí ní gbogbo àgbáláyé èyí tó fi hàn wípé wọ́n mọrírì àwọn ògbówẹrẹ wa wọ́n mọrírì àwọn ọmọ lọ́pọ̀lọpọ̀ ìdí nìyẹn tí ẹ fi sọ wípé bóyá kán jọ kán fáwọn òbí náà láàyè pé tó ẹgbẹ́ òbí bá wà nílé náà pẹ̀lú àwọn ọmọ ni á ṣe ṣe fún àwọn òbí láti jùmọ̀jọ ṣeré papọ̀ pẹ̀lú àwọn ọmọ wọ̀nyí nígbà tóbi ti ṣe tán ní titán ní children's day ni wọ́n ti gbọ́ mọ́lẹ̀ wọ́n ti gbabi iṣẹ́ lọ talẹ̀ gbọ́ mọ́lẹ̀ fún holiday tẹ fún àwọn ọmọ wọ̀nyí àwọn àti tanájọ fẹ́ lò ó ìyẹn tó fi hàn wípé wọ́n á tún dá wọn padà sílé ìwé ni ìyẹn ò sí ìyàtọ̀ púpọ̀ níbẹ̀ wípé àwọn ọmọ yìí tún máa ní àǹfààní láti tún ìmọ̀ jọ ṣe pẹ̀lú àwọn òbí wọn ẹ̀yin olólùfẹ́ mi tí ẹ̀ ń wò mí nílé hmm, mo mọ̀ wípé ẹ̀ ń gbádùn ohun tí à ń sọ pẹ̀lú àlejò mi yìí ǹjẹ́ kí wá ní pàtàkì ètò ẹ̀kọ́ gan lórí àwọn ọmọ wọ̀nyí. ẹ ṣe bíbélì sọ wípé àwọn èèyàn mi ṣègbé nítorí pé wọn ò ní ìmọ̀ hmm. a rí i pé ìmọ̀ tí èèyàn ìmọ̀ ní ṣe lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú ẹ̀kọ́ hmm. ọmọ tó bá gba tó bá ní ẹ̀kọ́ gidi tó ní ẹ̀kọ́ ìwé ní pàápàá jùlọ a rí i pé ìṣesí ẹ̀ ìhùwàsí ẹ̀ láwùjọ ó máa yàtọ̀ sí tàwọn tó kù hmm ẹ̀kọ́ ṣe pàtàkì torí pé ẹ̀kọ́ ń jẹ́ kí ọmọ mọ̀ síwájú sí ni àwọn olóyìnbó sọ pé if you are not informed you will be hmm. deformed a rí i pé láti inú ẹ̀kọ́ kíkọ́ náà làwọn ọmọ ti máa ń rí oríṣiríṣi information tó yẹ pé lè hmm. wúlò fún wọn fún ọjọ́ iwájú wọn ni hmm. fún ibi pé ibi báyìí báyìí ló ṣe gbúdọ̀ wùwà láti dé ibi báyìí ó gbúdọ̀ mọ báyìí inú ẹ̀kọ́ náà ni a rí i pé ẹ̀kọ́ kíkọ́ ló máa ń fi pàtàkì ló máa ń fi ìyàtọ̀ tó wà láàárín àwọn méjì tó ń tajà Hmm. ẹ̀kọ́ kíkọ́ máa ń fi ìyàtọ̀ hàn hmm. torí pé bí ẹni tó kọ́ ẹ̀kọ́ bó ṣe máa wùwá sí tiẹ̀ á yàtọ̀ sí ẹni tí ò ní ìmọ̀ ẹ̀kọ́ rárá hmm. torí bẹ́ẹ̀ ẹ̀kọ́ ṣe pàtàkì àwọn Yorùbá bọ̀ wọ́n ní ọmọ tí a kò kọ́ yóò gbé ilé tí a kọ́ tà torí wíbẹ̀ ẹ̀kọ́ ṣe pàtàkì púpọ̀ púpọ̀ fún àwọn ọmọ olórin kan tilẹ̀ sọ pé kò ní ara aṣọ lọ́jà o ọ̀la ara aṣọ lọ́jà lọ́jọ́ abákú la ṣọ́ọ̀ṣì gbé ọmọ ní kára o hmm. àẹ́ eh, eh, eh, ọmọ ní kára o ó túmọ̀ sí wípé ẹ̀kọ́ kíkọ́ ó wà lára ọ̀nà tí a fi lè gbà ra ọmọ hmm. la tá a fi lè gbà ra ọjọ́ ọ̀la fún àwọn ọmọ wa hmm. ẹ̀kọ́ kíkọ́ ṣe pàtàkì púpọ̀ púpọ̀ fún àwọn ọmọ ní ìlànà wọn ní gbogbo ìgbésí ayé wọn láti lè sọ bí wọ́n ṣe lè gbé ìgbésẹ̀ láti lè ṣàlàyé bí wọ́n ṣe lè rìnrìn àjò wọn ẹ̀kọ́ kíkọ́ ó jẹ́ ohun àkọ́kọ́ tí ọmọ gbọ́dọ̀ ní ẹ ṣe púpọ̀ púpọ̀ àwọn kan tilẹ̀ gbìmọ̀ papọ̀ gbogbo àwọn eléré orí ìtàgé pátápátá ni wọ́n jìmọ̀ kọ orin wọ́n jẹ́ kí a mọ pàtàkì ẹ̀kọ́ wọ́n jẹ́ kí a mọ̀ wípé ẹ̀kọ́ ṣe pàtàkì ó ṣe kókó ẹ̀kọ́ wúlò láwùjọ wa kódà nígbà tí mo bá wọn pàdé mo rí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn olórin àwọn eléré orí ìtàgé ni wọ́n jùmọ̀ jọ kọ orin yìí wọ́n ní ẹ̀kọ́ dára púpọ̀ ẹ̀kan lọ láyé tàwa yìí sẹ́. ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ ká wò ó ọ̀nà wo ni wọ́n gbé orin tí wọ́n gbà báwo ni wọ́n ṣe kọ́ gan tó fi jẹ́ ká mọ̀ wípé ẹ̀kọ́ ṣe pàtàkì ó ṣe kókó ẹ má ṣòkò dìde à ń bọ̀.